lẹ́ẹ̀kan sí si yẹn sẹ́ńgì ó mi o ebi na ń bu ọ̀dà délé ah, àárín yìí ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ rí o agbára ti ń bẹ nínú orúkọ Jésù agbára ń bẹ nínú orúkọ Jésù ìtúsílẹ̀ ń bẹ nínú orúkọ Jésù ìdáǹdè ń bẹ nínú orúkọ Jésù kò sí ní tẹ́ ẹ fẹ́ láyé nìkan dáadáa tí ò sí Ah. àwọn èèyàn máa kejì lọ́hùn ẹni kan tó máa pe orúkọ òjíṣẹ́ wọn ó nìkan tó máa sọ kán máa sùn lọ́bàá ìwọ̀n sọ kán máa jẹun lọ́hùn ó sọ àmọ́ àwọn bàbá gbọ́ ọkọ̀ Jésù báyìí ẹlòmíì síbẹ̀ ni pé ò gbọ́ ni tàbá <laughs> ìfẹ́ ẹ̀ ń ṣeré ni o ẹ̀ ń sọ̀rọ̀ tó ṣe ni o ẹ̀ ń sòótọ́ ni o àbẹ́ ń ṣàwàdà ni o téèyàn bá pe Jésù ó bá porúkọ Jésù lẹ́gbẹ̀ẹ́ mi bí ṣe máa ń ṣe mí tí máa ń rí bákan èmi è fẹ́ ó wá máa sọ̀rọ̀ ó wá fẹ́ kán lè gbàgbọ́ pé bóyá òótọ́ ni tó sọ Jésù gbọ́ èmi ẹ sọ fẹ́ lómi mọ ẹ fi jésù ẹ ẹ ẹ ni o ẹ ni o ẹ ẹ jésù ni kẹ́ sọ àwọn ọmọ parọ́ àwọn òótọ́ náà mọ̀ sọ màá ní ìlẹ̀ ìwúrọ ẹ fi àpò ẹ máa ní ẹ jésù ẹ mọ̀ ah pàìtọ́ kì ló dé torí mo mọ rírì rẹ̀ ni mo mọ iye orúkọ Ah, ọ̀pọ̀ rí fín ìrìnàṣẹ́ ọlọ́run kan rw chambak wọ́n ti fi wàásù bọ̀ ni téèyàn bá sì ti wàásù ẹ mọ̀ téèyàn bá wàásù wákàtí kan àlefiwẹ́ ń wàásù wákàtí méjì ó ti wàásù ní wákàtí tó pọ̀ ó ti wá rẹ̀ wọ́n ṣe kónú ọ̀bá yìí ní máa ń bọ̀ yáyáyá títí ìlú èbó èbí tí wọn ò sì dàbí tiwa ń bì ẹlòmíì àwọ agbolé eré tí ń sáré ẹsẹ̀ sì tó ti mọ̀ sá lágbolé gbúrúrú a sì mọ́rú wọn wọ́n máa débi tán ti sáré báyìí wọ́n mọ̀ fà bí ìgbẹ́ ni wọ́n dàgbé tán gbúrúrú ní máa ń sáré bọ̀ títí èbò sì yàtọ̀ lágbolé wọ́n lè ní twenty kilometre per hour ni ẹni débì kan kán ní ten kilometre per hour ni ẹni débì kan kán ní thirty kilometre per hour ni eré tí wọ́n ń sábọ̀ kò jó tiẹ̀ àti bó tirẹ̀ kò jó ní òye iye eh, kìlómítà per hour tí ń bẹ ní tí orí títì tó wà kó sáré tèdélé kó tèdélé kó lọ sinmi kó jẹun kó sùn ìní ń bá lọ ilé báwọn ọlọ́pàá ti dá dúró ee dúbà ọ́n ọ̀rẹ́ wa kí ló borí ẹ̀rù tó fi ń sáré eré báyìí ó ṣe ń gba títì ni bọ́lẹ̀ wọ́n ní ah, ẹ̀wẹ̀ mọ́bì ó bá bá wá ní kí lélẹ̀ ó bá rí ojú eh, ó bá rí speed limit pé. Eh, iye báyìí lẹ gbọ́dọ̀ mọ sáré ní ah mọ́ bínú ah òótọ́ ni ah ẹ wò ẹ mọ́ bínú bó ṣe ṣe mọ́ bínú ti ń bọ àpò ó fẹ́ yọ etí rẹ̀ mu ẹ̀ jáde inú àwọn èbó ẹjọ ẹ dákun ó sì èbó ó jẹ̀bi ó jẹ̀bi ní kò sí pé èmi ni ọmọ ọmọ kí ni ò bá àjọ ọmọ Donald ojú ẹsẹ̀ ni wọ́n wọ́n jatari ẹ̀ ẹ̀wọ́n ni ah, ó sì mọ̀ ó ti ń tọ́ bá kó ti mú etí ẹ̀wọ̀n jáde bá ní tí ẹ̀ dúró ná kí ló gbà lérò tó fi ń sáré irú eré búba ìlú ah ibi ló ti mọ̀ ó ní à ah, ẹ wò ẹ mọ̀ bínú ẹ eh, láti kí mo sì àṣẹ ẹ mọ̀ bínú ó ti rẹ̀ mí ni ẹ wò bí mo ti ń wàásù mo ti ah ní ọlọ́kan bá ní ah ah ee eh, àwọn ohun wàásù yìí ni àwọn tó kù kàn gbẹ́rin ah ee. Eh, àwọn ọmọ gígé orúkọ jésù ń ka jésù ń ka jésù rw chamberlain kìíní ó nínú bí òun ó lòun ni ó gbogbo yín ẹgbẹ́ ní sọ́hùn ẹgbẹ́ ní ẹ dáre ó lòun ah mọ́ wọn pé a nǹkan ṣe yín ni orúkọ jésù lẹ́ẹ̀mọ́ nǹkan ẹ̀yàn ibi mo ti lórúkọ jésù làárọ̀ dìde lórúkọ jésù lẹ́yìn tí ò lẹ́yìn tá ṣé nǹkan ò mú ni ẹgbẹ́ kíní káàdì kíní ẹ̀rọ yín wá kẹ́ kí n ti káàdì ń bọ̀ kí n kẹ́ yọ owó tẹ̀yọ̀ kí n máa bá tẹ̀mí lọ láyé ẹ̀yìn tí ẹ bá tún lọ́dún ẹ bá tún sọ ọ́rọ́ dáadáa ń gbọ́ orúkọ jésù ẹ̀ tó mọ rírì orúkọ jésù ẹ wà lẹ ẹ gbàdúrà ẹ rí dáhùn. ó ti pé ẹ ẹ mọ rírì orúkọ Jésù ẹ ẹ mọ rírì orúkọ Jésù ọlọ́mọjà jẹ o ọlọ́mọjà sì mú o àmọ́ ní ṣé ní oṣù tó àwáyé ní abọ́sù tó lọ mo jẹ oúnjẹ kan ní àpé kò ṣe mí ní nǹkan kan mọ́ o kò sì ṣe mí ẹ̀yin ìjẹkújẹ mo jẹ mo sì sanwó o torí ìta mo wà kì í ṣe lé ẹnìkan wá bí ń lè lónìí à ń sọ náà ẹ lámọ àjẹ ara kan ìbá ọmọ ìyá àdúrà lẹkọọ ẹmu sí ẹkọ òmú yín nígbà mo wá jọ ọmọ ìyá àdúrà kan ọmọ ìyá èpè nìwọ mọmì ìdí ẹ ń ṣe pé <laughs> ṣé mọmì ìdí ẹ ń ṣe pè ní mo jẹ́ mọ̀ àdúrà mo jẹ́ mọ̀ ìyá àdúrà ọ̀ràn tí bẹ́ẹ̀ lẹ́yìn mo ní owó béèrè pé kí ló dé tí ò ṣiṣẹ́ ni ó ní kí ló dé mo ní o ò lè rí kí n sí mínírààsì àbí kí n fẹ́ jẹun kí n mọ̀ porúkọ Jésù o ṣàkíyèsí pé èmi ẹ ṣe orúkọ Jésù Olúwa ìyàsímọ́ olú pàìtọ́ ṣẹ̀ṣẹ̀ ni kì í ṣẹ̀ṣẹ̀ o ó dáa pọ̀ béèyàn ó bá jẹun kéèyàn gbàdúrà sí bó bá mú mi gbàdúrà sí yes àmọ́ àwọn ibìkan máa ń wà tírú wa yìí àpò oríṣi lè yàn irú èmi báyìí tí màá fẹ́ wàhálà n gbúdọ̀ wà ní àwọn ibìkan kí n fẹ́ jẹun kí n ṣẹ̀ṣẹ̀ mọ́ gbàdúrà sí pásítọ̀ kí ló dé mo yẹ̀yà sáà mo borúkọ Jésù inú òbí ọdẹ bí ó fẹ́ lè bọ́ra alẹ́ jà bẹ́ẹ̀ pásítọ̀ ọgbọ́n ò lẹ́ mọ́ dáa ní orúkọ Jésù ní sì máa jẹun lọ tí má tó gbẹ bá ti gbẹ má ti jí ní láti má ti jí báyìí kí n tó rán wá ní Jesus name mo mú nù mo ní tó mọ̀ ṣẹlẹ̀ wọn nù kì í mọ̀ ṣe pé bóyá gbé kínní ó ní ẹ̀ẹ́n ó lóun ò ṣe máa sọ bẹ́ẹ̀ mo ní o lè sọ ó lè mọ̀ ṣiṣẹ́ fún ọ torí pé kínní o ò mọ rírì rẹ̀ ó dijọ́ tí àwa náà bá tó mọ rírì orúkọ Jésù ká tó mọ rí oríṣiríṣi báwo ẹ ti ẹ̀dùn náà ẹ já lọ inú ìyìnrere máàpù ìyìnrere máàpù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹrìndínlógún Mark sixteen fifteen. lórí àwọn wíwá sixteen fifteen àwọn èèyàn máa ṣe àwọn nǹkan kan tí mo ṣe bákan lójú mi Yeah. Mm. yìí ni yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. àwọn tí ó gbàgbọ́ ní bíbélì sọ pé àmì wọ̀nyí yóò máa bá lọ ó ní orúkọ mu wọn mọ ilé ẹ̀mí èṣù jáde wọn mọ fi ìrètí sọ̀rọ̀ wọn mọ gbé ọwọ́ wọn lé àwọn ọlọ́kùnrùn ara wọn yóò sì máa dá àmì wọ̀nyí yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ gẹ́gẹ́ bí agbẹ́ pásítọ̀ nìkan lè ṣiṣẹ́ mi àti iṣẹ́ ìyanu kìí ṣe ajíhìnrere lè ṣiṣẹ́ mi àti iṣẹ́ ìyanu kìí ṣe wòlíì lè ṣiṣẹ́ mi àti iṣẹ́ ìyanu kìí ṣe àpòstélì tàbí olùkọ́ni ọ̀rọ̀ náà nìkan àti tí ara èèyàn ò bá ọmọ ọlọ́run nìyẹn tí o bá jẹ́ ọmọ ọlọ́run ní tòótọ́ tí ẹ̀mí ọlọ́run gbé inú rẹ ní orúkọ jésù o lè gbé ọwọ́ aláìsàn ara rẹ̀ o sì yà ẹ ẹ dúró náà kèsè lórúkọ kóredé náà mọ lẹ́mìí èṣù jáde o kèsè lórúkọ kóredé o torí lórúkọ mi ló pè bíbélì tí ń kà ẹ máa lo bíbélì tó bá dáa ẹ rí i pé ibi tí jésù bá ti ń sọ̀rọ̀ àmì pupa náà fi máa kọ́ àmì wo náà fi kọ́ ibi tẹ́ ẹ̀ ká àmì wo ni àjẹpé jésù ní sọ̀rọ̀ náà ó ní ní orúkọ òun ni a ó máa lé ẹ̀mí èṣù jáde wọ́n máa fi sẹ́ẹ̀rì ah, oh. báyìí sẹ́ẹ̀rì báyìí ní orúkọ Jésù nù ní orúkọ Jésù nù <laughs> ó yẹ jẹ́ padà sínú ìwé ìṣe àwọn àpọ́sítélì lórí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún. Hmm. Hmm. àti orúkọ rẹ̀ nípa ìgbàgbọ́ nínú orúkọ rẹ̀ àti orúkọ rẹ̀ nípa ìgbàgbọ́ nínú orúkọ rẹ̀ èyí ni pé àti orúkọ Jésù nípa ìgbàgbọ́ nínú orúkọ Jésù ìwé ìrere máàkù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹtàdínlógún yẹn ló sọ pé ó ní Jésù Jésù ọlá ló sọ ó ní àwọn yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ ní orúkọ mi wọ́n máa lé ẹ̀mí èṣù jáde wọ́n sì máa fi èdè tuntun sọ̀rọ̀ wọ́n máa gbé wọn lé àwọn aláìsàn ara wọn yóò sì máa dá Jésù ní sọmọ pé nígbà jésù fúnra rẹ̀ sọ̀rọ̀ tó wá di pé pétérù pétérù àti johannu wọ́n jọ ń lọ ní o ní wákàtí àdúrà wọ́n fẹ́ lọ ṣèṣìn wọ́n ń lọ chọ́ọ̀chì nù o ọkùnrin arọ kan ní ẹnu ọ̀nà ṣọ́ọ̀ṣì ẹja sáré jàbẹ̀ àgó ti ń wọ̀ pọ̀ ẹ mọ̀ gbọ́ ìwé iṣẹ́ màbọ́sílẹ̀ orí kẹta bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní ìjẹ́gbẹ́dẹ́dù òun jòhánù jùmọ̀ ń gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà tí í ṣe wákàtí kẹsàn-án ọjọ́ wọ́n sì gbé ọkùnrin kan tí ó yára láti inú ìyá rẹ̀ wá tí wọ́n máa ń gbé kalẹ̀ ní ojoojúmọ́ ní ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí à ń pè ní dáradára láti máa ṣagbe lọ́wọ́ àwọn tí ń wọnú tẹ́ḿpìlì lọ. òun arọ lòun kò lè rìn kò lè wọlé àwọn ọmọ ń gbé sẹ́nu ọ̀nà tẹ́ḿpìlì dáadáa ayé rẹ̀ ò lógo rí torí kíni láti máa tọrọ owó lọ́rọ̀ àwọn ológo èèyàn tí ń wọnú ibi tó dáa òun ò lè òun ò lórí ọ̀fíà àti àǹfààní láti wọnú ibi tó dáa arọ ni ẹ má yára ò lè wọnú tẹ́ḿpìlì nígbà ayé má jẹ̀mú láéláé irọ́ ni nígbà tí ẹ̀gbọ́n Mósè Míríánù kódà a lè pè ní ìyá Mósè gan bẹ̀ òun kọ́ ló bí níbi ó jù lọ dé <laughs> nígbà ó kọjá yìí rẹ̀ sí Mósè òun àti Árónì ọlọ́ni ó yẹ ẹ mọ̀ bọ̀ báwọn ẹ mọ̀ bọ̀ báwọn mọ̀ bọ̀

ibi tí àwọn ọmọ ọlọ́run wà lẹ́yìn tẹ́ǹtì táwọn ọmọ ìsírẹ́lì wà ẹ̀yìn lẹ́yìn lọ́hùn lẹ́yìn lẹ́yìn lọ́hùn lòun nìkan lọ dágbé fún dídí ijọ́ méje wọ́n lẹ́nu èsì lára fọ́kéèmù ẹnu òwà sì lára míríànù àwọn méjì wà mọ́ bèrè míì ah, mi míì mi kí ló dé àárín mọ́ ni àbá aláì là ń lọ bìkan ni àlọ́bí tá à ń lọ mọ́ ni míì mi. ẹni sùn ẹnìkan ní dáadọ́ ah, míì mi ta ní dára dúró wọ́n ní ah, bó láti àṣọwọ́ ìmọ̀ dáálé mí mi àníta ní dára dúró ọ̀dà ìyá mi ní àná ni à kí ló ṣe wọ́n èmi ò mọ̀ o. ó wá rí pé àwọn gbogbo èèyàn ló ti wá mọ̀ wọ́n mọ̀ pé adẹ́tẹ̀ ni èèwọ̀ ni adẹ́tẹ̀ ò gbúdọ̀ gbé lù kò gbúdọ̀ gbé àárín èèyàn. <laughs> bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkùnrin arọ yìí wọ́n bíire kò lè wọnú bẹ̀ ọkùnrin ni wọ́n wá gbé ni wọ́n wòsàn o ẹ máa gbọ́ o ẹ máa wo nǹkan o <laughs> ẹsẹ̀ kẹta nígbà tí ó rí pétérù òun jòhánù bí wọ́n ti ń wọlé bí wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì ó ṣàgbé èyí ni pé àwọn èèyàn fẹ́ dáṣẹ̀ wọnú ẹgbẹ́ ní ẹjọ́ sàárà nítorí ọlọ́run ẹjọ́ ẹ fún mi lówó ẹ ṣàánú mi ẹ fún ó tọrọ owó lọ́wọ́ wọn ẹsẹ̀ kẹrin pétérù sì tẹ ẹjú mọ́ òun pẹ̀lú jòhánù ó ní wò wá ẹsẹ̀ karùn-ún ó sì fiyè sí wọn ó tán ó fiyè sí wọn ẹni pé wọ́n ní wò wá àwọn náà wà wò pé òun náà wà wò pé ẹni wò yín ó wò pé ó dẹ̀bẹ̀ ni pé àwọn eléyìí fẹ́ ṣe nǹkan kankan <laughs> ǹjẹ́ ẹgbẹ́ nǹkan ẹyọ kan tó nu ẹlòmíì rè láti yọ ọdún tí ti ń gbàdúrà láti yọ ọdún tí ti ń lọ ibi ìpàdé àdúrà láti yọ ọdún tí ti ń lọ ìjọ ọlọ́run títí ah! pẹ̀lú bẹ́ẹ̀ lómi ṣe ń ṣiṣẹ́ fọlọ́run tó kò fiyè sí ọ̀rọ̀ ọlọ́run kò fi oh God kò kò kò oh, iye rẹ̀ ò sí nínú àdúrà iye rẹ̀ ò sí nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ ọlọ́run lọ rírá nǹkan. yà ẹsẹ̀ karùn-ún ó sì fi iyè sí wọn ó ń retí àti rí nǹkan gbà lọ́wọ́ wọn ọ̀pọ̀ kan wá ṣọ́ọ̀ṣì ni ẹ ẹ ẹ ṣetán àti rí nǹkan gbà lọ́wọ́ ọlọ́run ẹ ìjà lọ ṣọ́ọ̀ṣì kan mọ̀ láwà ẹ ìjà lọ ṣọ́ọ̀ṣì kan mọ̀ láwà gbogbo ẹ má ti ń ṣe pé jẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì káwọn bá sọ ìsìn ìsìn ni wọ́n máa wáyàn wá léwu ìsìn wọ́n máa pè yan ìsìn náà máa pò yí dé yan ìsìn náà máa fi fóònù léyàn kiri wọ́n mọ̀ ní ẹ ẹ tún wá ẹ ẹ tún wá ń jẹjọ ẹ tún wá lánàá ẹ ṣe kíní ẹ ẹ ẹ ìjà lọ lé nì hàn gbogbo ẹ máa ti ń ṣe báwọn kódà ẹni tí ò lọ ṣọ́ọ̀ṣì ó sàn jù ọ lọ. ó ní pétérù ó ní ẹ ẹ mọ gbọ́ ẹsẹ̀ kẹfà pétérù wípé fàdákà àti wúrà èmi kò ní ṣùgbọ́n ohun tí èmi ní ni e, èmi fi fún ọ ní orúkọ jésù kristi násárẹ́tì dìde kí o sì máa rìn ní orúkọ jésù kristi ti násárẹ́tì dìde kí o sì máa rìn téèyàn máa ń ka bíbélì bíbà téèyàn máa ń ka bébà bébà bébà ròyìn àwọn nǹkan tí ó nù yẹn yóò pọ̀ o nǹkan tí ó nù yẹn ó pọ̀ o ẹ já mu lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ mọ̀ ìwúwo ẹsẹ̀ kẹfà pétérù sọ àwọn kan ní àárín ni o tó tó tó tó mú mi lójú ó ní pétérù wípé fàdákà àti wúrà èmi kò ní ṣùgbọ́n ohun tí èmi ní èyí ni ni mo fi fún ọ ṣùgbọ́n ohun tí èmi ní kí ni pétérù ní orúkọ jésù <laughs> ẹ jẹ́ ń bi yín lẹ́nìí ṣe é ní orúkọ jésù arákùnrin àti arábìnrin ọmọ kékeré àti àgbàlagbà ǹjẹ́ ẹ̀yin ní orúkọ jésù ṣe é lò ó. <laughs> Ah! pétérù wípé fàdákà àti wúrà èmi kò ní ṣùgbọ́n ohun tí èmi ní ní èyí nì ni mo fi fún ọ <laughs> ihun tí èmi ní èyí ni pé pétérù ní orúkọ jésù ó gbàgbọ́ nínú orúkọ jésù ó mọ̀ pé orúkọ jésù ṣiṣẹ́ agbára ó mọ̀ pé agbára ń bẹ nínú orúkọ jésù ó mọ̀ pé ìtúsílẹ̀ ń bẹ nínú orúkọ jésù ó mọ̀ pé ìdáǹdè ń bẹ nínú orúkọ jésù ó mọ̀ pé àṣẹ ìlọ́rọ̀ ń bẹ nínú orúkọ jésù oh God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 pásítọ̀ kí ni ìtumọ̀ àárín o ìtumọ̀ àárín o ni pé lẹ́yìn ìgbà tó bá ti gbàdúrà ní orúkọ Jésù tó ti sọ ọ̀rọ̀ àsọṣẹ ní orúkọ Jésù tó fi ìgbàgbọ́ ti ń dì í kí lẹ́ ń sọ yìí ó wà gbọ́n gbé ìgbésẹ̀ tẹ̀lé <laughs> ó máa gbé ìgbésẹ̀ tẹ̀lé ni bẹ́ẹ̀ ni torí pé kí ni agbára ń bẹ ní orúkọ Jésù hmm. kí ni ẹsẹ̀ kẹrìndínlógún sọ ó ní ẹ máa gbọ́ o ẹ máa wo àwọn ẹ̀yìn ẹ̀yìn àwọn <laughs> ah, ẹ jẹ́ lẹ́sẹ̀ kejì dá nígbà tí pétérù sì rí ó dáhùn fún àwọn ènìyàn pé ẹ̀yin ẹ̀yin ènìyàn Ísírẹ́lì èéṣe tí ẹ̀yin àfi èéṣe tí hà fi ń ṣe yín sí èyí tàbí èéṣe tí ẹ̀yin fi tẹjú mọ́ wa bí ẹni pé agbára tàbí ìwà mímọ́ ìwà mímọ́ wa ni a fi ṣe ọkùnrin tí ó fi ń rìn pétérù clear wọn pé ẹ wá ń bí tí mo rí tẹ́ ẹ̀ ranjú mọ́ wa tẹ́ ẹ̀ wò pé ah àwọn eléyìí lágbára o ah, ah, ah, eh. ṣé ẹ rògbò agbára wa àbí wà mọ́ wa la fi jì ni kí gan lẹ́sẹ̀ kẹta lásán náà ó ní ọlọ́run abrahamu àti isaki àti ọlọ́run jacobu ọlọ́run àwọn bàbá wa òun ló ti yin jésù ọmọ rẹ̀ lógo ẹni tí ẹ̀yin ti fi lé ẹni tí ẹ̀yin ti fi lé wọn lọ́wọ́ tí ẹ̀yin sì ti ṣẹ́ níwájú pilatu nígbà tí ó pinnu rẹ̀ láti dá a o ó jẹ́ ń mọ̀ pé orúkọ Jésù ni pé Ọlọ́run Ábúráhámù Ọlọ́run Sákì Ọlọ́run baba ńlá wa òun ló ti ara rẹ̀ lógo nípasẹ̀ orúkọ Jésù àwọn rò bóyá lágbára kan ni àwọn rò bóyá wọ́n sin wọ́n ni àmọ́ ń ṣiṣẹ́ kan sára ní n orúkọ ó ní mọ̀ pé orúkọ jésù làwọn lò pé jésù tẹ́ pé níwájú paul bilasu adájọ́ ayé tẹ́ ẹ sẹ́ ń kò fẹ́ filẹ̀ tẹ̀lé irọ́ ẹ má filẹ̀ ẹ pààyàn. Hmm. ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó ní àti orúkọ ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó ní ẹ̀yin sì pa olùpilẹ̀ṣẹ̀ ìyè ẹni tí ọlọ́run sì ti jí dìde kúrò nínú òkú ẹlẹ́rìí èyí tí àwa ń ṣe oh god hmm. ah, àárín fẹ́ẹ́. <laughs> ẹsẹ̀ kẹrìndínlógún àti orúkọ rẹ̀ nípa ìgbàgbọ́ nínú orúkọ rẹ̀ àti orúkọ rẹ̀ nípa ìgbàgbọ́ nínú orúkọ rẹ̀ mo bí yín lẹ́ẹ̀kan ǹjẹ́ ẹ̀yin ní orúkọ Jésù ẹlẹ́ẹ̀ni ǹjẹ́ ẹ̀yin ń lo orúkọ Jésù ǹjẹ́ orúkọ Jésù ṣiṣẹ́ fún yín àti orúkọ rẹ̀ nípa ìgbàgbọ́ nínú orúkọ rẹ̀ <laughs> Ah, orúkọ Jésù orúkọ tó lágbára jù ní ayé àti ní ọ̀run orúkọ Jésù orúkọ tí ò sí rú ẹ̀ nínú gbogbo orúkọ tí ń bẹ láyé àti ní ọ̀run orúkọ Jésù orúkọ ẹyọ kan tó máa ń kí ẹlòmíì wọn ní olórúkọ ẹgbàá ẹlòmíì wọn kí Jésù yóò ní olórúkọ ẹgbàá gbèje lójú tí ẹ ní orúkọ tí ò sí rú ẹ̀ mọ́ orúkọ ẹyọ kan tí wọ́n ń bọ ní ọ̀run tí gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ lọ́run pátápátá tí wọ́n ń bọ orúkọ ẹyọ kan lórílẹ̀ ayé yìí nínú ayé tá a wà yìí tó ṣí gbogbo ilẹ̀kùn tán tì wọ́n ti ti ilẹ̀kùn wọ́n ti ilẹ̀kùn pákó mọ́ ẹlòmíì wọ́n ti ilẹ̀kùn idẹ mọ́ ẹlòmíì wọ́n ti ilẹ̀kùn irin mọ́ ẹlòmíì ah, orúkọ ẹyọ kan tó jẹ́ pé òun nìkan ni kọ́kọ́rọ́ tó ṣí gbogbo ilẹ̀kùn tí a tì gbogbo ilẹ̀kùn tí ọ̀tá tì gbogbo ilẹ̀kùn orúkọ ẹyọ kan tó ṣí gbogbo ilẹ̀kùn lórílẹ̀ ayé orúkọ ẹyọ kan tí ń kó ìbẹ̀rùbojo àti ìwárìrì bá wọn ní ìsàlẹ̀ ilẹ̀ ní ọ̀run àpáàdì orúkọ Jésù náà ni ǹjẹ́ ẹ̀yin ní orúkọ Jésù ǹjẹ́ ẹ̀yin lo orúkọ Jésù ǹjẹ́ orúkọ Jésù ṣiṣẹ́ fún yín ǹjẹ́ ẹ̀yin mọ rírì orúkọ Jésù tí ẹ bá mọ rírì orúkọ Jésù ọwọ́ wo lẹ fi mú orúkọ Jésù ìyàwó lẹ kọ sí orúkọ Jésù <laughs> ah! hmm. àti orúkọ rẹ̀ nípa ìgbàgbọ́ nínú orúkọ rẹ̀ òun ni ó mú ọkùnrin yìí lára lé ẹni tí ẹ̀yin ti rí tí ẹ sì mọ̀ àti ìgbàgbọ́ nípa rẹ̀ ni ó fún ní dídá ara ṣáṣá yìí ní ojú gbogbo yín ojú táyé ni iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí pétérù àti johannu ṣe ojú táyé ni kì í ṣe ní kọ̀rọ̀ kì í ṣe ní kọ̀rọ̀ rárá <laughs> hmm. ẹ já bọ́ sí ẹsẹ̀ kẹrin iṣẹ́ àwọn àpọ́sítélì orí kẹrin oje orí kẹrin. láti ẹsẹ̀ kẹjọ nígbà náà ni mhm. mhm. ẹn mhm. ẹ. nídìí iṣẹ́ rere tí a ṣe. Mm. Mm. Mm. Mm. Oh! ní orúkọ Jésù Kristi ní Násárẹ́tì <laughs> yes. Ooh. ẹ. Eh. Oh. Mm-hmm. Ah. ẹ dúró ná ṣé ẹ mọ̀ sí mọ̀ kí n tó sáyẹn ó ní nípa rẹ̀ nípa ta ni nípa Jésù Kristi ti Násárẹ́tì ẹni tí wọ́n kàn mọ́ àgbélébùú tí ó kú tí Ọlọ́run ṣe kí ni tí Ọlọ́run sì jí dìde ó <laughs> oh. ní ọkùnrin tó ṣe kí ni ni wọ́n fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá ǹjẹ́ ẹ̀yin ní orúkọ Jésù ǹjẹ́ ẹ̀yin mọ ìlò orúkọ Jésù ǹjẹ́ ẹ̀yin lo orúkọ Jésù ǹjẹ́ orúkọ Jésù ń ṣiṣẹ́ fún yín arákùnrin àti arábìnrin ọmọ kékeré àti àgbàlagbà mò ń fi wákàtí àti ọ̀wẹ́ mo fi ń pè yín sí àjọ ìrònúpìwàdà lẹ́nì wípé ẹ lọ yí èrò yín padà ẹ lọ yí ìró yín ẹ lọ yí padà nípa kíni nípa orúkọ Jésù ẹyẹ fi ẹyẹ pe orúkọ Jésù nípa ìsá ẹyẹ fi ẹnu sátọ orúkọ Jésù ẹyẹ wu ìwà tí àwọn ènìyàn fún máa bu ẹnu àtẹ́lu orúkọ Jésù ayé ọ̀pọ̀lọpọ̀ ti ní ásídẹ́ǹtì látara orúkọ Jésù àní ẹbí ẹlẹ́yìn lẹ ni ẹbí ẹlẹ́yìn sin Jésù ni ayé ẹlòmíì ti ní ásídẹ́ǹtì nípasẹ̀ orúkọ Jésù oh God ọ̀kẹ́ àìmọye àìmọye àwa èèyàn tí ayé o oh, tó yẹ pé ayé wa ayé tiwa báyìí ń rí ìyípadà nípasẹ̀ orúkọ Jésù bẹ́ẹ̀ láyé ẹlòmíì ní ásídẹ́ǹtì nípa orúkọ Jésù arákùnrin àti arábìnrin ọmọ kékeré àti àgbàlagbà mo fi wákàtí àti ọwọ́ yìí mo fi ń pè wá sí àjẹ olùdókòwòdà lẹ́yìn kí a yí ìpinnu wa padà ká yí èrò wa padà ká yí ọ̀nà wa padà nípa orúkọ Jésù kí a máa lo orúkọ jésù agbára ń bẹ ní orúkọ jésù ìtúsílẹ̀ ń bẹ ní orúkọ jésù ìdáǹdè ń bẹ ní orúkọ jésù ìmúradá ń bẹ ní orúkọ jésù ìlọ́rọ̀ ń bẹ ní orúkọ jésù ìfọ̀kànbalẹ̀ ń bẹ ní orúkọ jésù kò sí ń dẹ́ fẹ́ tí ẹ̀ lè rí ní orúkọ jésù kristi